òun ni ó mú wa máa gbé sọ nípa ọ̀rọ̀ àìsàn èyí tí máa ń ṣe ọkàn àá ti sọ nípa àwọn àìsàn wọ̀nyí àsọ díẹ̀ ń bẹ ibi tá a mẹ́nu bàkán yìí ni líle ọkàn gbogbo ìgbà tí ẹ̀dá bá ríra rẹ̀ wípé ọkàn òun le tí èèyàn rí wípé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń sọ ó ń le ní ẹ̀mí òun àpẹẹrẹ pé ọkàn yìí ọ̀sà ìsàní àpẹẹrẹ ọkàn yìí ọ̀sà ìsàní torí innal quluba idha qassat lam tanfa'uha maw'izatun kal-ardi in jazabat lam yanfa'u al-matar gbogbo ọkàn tọ́bọ̀ wà nípò wípé ó le kókókó wá sí tí èèyàn rí ọmọ àti fúrú ọkàn bẹ́ẹ̀ kò lè ṣe láǹfààní ohun tá a lè fi rú ọkàn bẹ́ẹ̀ jọ òun náà ni ilẹ̀ òkó ilẹ̀ tó ti yálẹ̀ òkó bẹ́ẹ̀ yẹn bá ti wulẹ̀ kọ́ máa ṣe nǹkan síbẹ̀ tó èèyàn lè rí èrè tó jáde ńbẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn tí ọba lè nínú àrùn ni òun lọ́jẹ́ sọ́kàn ọ̀kan lè àrùn ni tí a rí ni nínú sẹ̀mí ayé ọmọnìyàn nínú ọkàn ọmọnìyàn sọ̀bẹ́sẹ̀lú àìsàn ni àìsàn ni sọ́kàn òun ló fi wà nínú sèṣì àwọn sọ̀hábà ridwanullahi alayhim Umar bin Khattab ọlọ́ọ̀bá ọ̀kan nínú àwọn aṣáájú wa èyí tó mọ̀ wípé òun gan ni sírù rasulillahi sallallahu alayhi wa sallam alásìírí ànábì nǹkan míì táwọn mi ọ̀mà ànábì àmà sọ fún Umar ẹ̀hún ti ní Huzafa bin Yamani ọwọ́ àlọ́ọ̀bá umaru ń bi léèrè wípé alisamani rasulullah dimna almunafiqin nítorí wípé ọmọ ipò tí ìsọ̀bẹ́sẹ̀lú wà nínú ọkọ̀ ọmọnìyàn fáìsàn ni ọwọ́ ń bi léèrè pé gbogbo nǹkan làdẹ́bí máa ń sọ fún wọ omi ìbẹ́ tí ọ̀sán fáwọn àtọ̀sọ̀ fún ọ ǹjẹ́ ló ti ẹ̀dá kọ́ mi mara àwọn mùnáfìkì bí àwọn tí àìsàn sọ̀bẹ́sẹ̀lú tí ń bẹ nínú ọkàn wa sàábì yìí òzáfàtò oníyàmáni ó ní láti sọ fún Umar bin Khattab wípé la wala uzaki alallahi ba'daka ahadan lẹ́yìn ìwọ yìí èyí tó fún ẹnìkan ní àfọ̀mọ́rú èyí tí mo fún ọ yìí má jù lọ. àwọn sàábà máa ń bẹ̀rù èyí nínú sẹ̀mí ayé wọn torí wọn máa fẹ́ àìsàn kalẹ̀ kódò burú nú àìsàn àìsàn nefak ohun tá a lè fi jọ́nú àìsàn tara òun ní àìsàn jẹjẹrẹ tọ́jẹ́ pé yóò ti jẹ gbogbo ara ẹni tí ń ṣe tán tó ń tì ò ní mà ó ti banú àgọ ara àwọn jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àìsàn nefak nínú ọkàn yóò ti jẹ gbogbo sẹ́ tí ọmọnìyàn ń pè ní sí olóore fi máa wí pé òun ọba pàdé níwájú ọlọ́run àìsàn yóò ti jẹ́ tán tí ò ní sẹ̀ kankan kù nínú iṣẹ́ dáadáa rẹ̀ àìsàn ni téèyàn máa ṣẹ̀ṣẹ̀ kan lé ẹ̀ṣẹ̀ kan àta nínú ẹ̀ṣẹ̀ súnmọ́ àmàlì súnmọ́ káfà kásì gbàgbọ́ díẹ̀ kásì kẹfìrí díẹ̀ èyí tó kúnlẹ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ìṣe ẹbọ ti Islam òun lọ́wọ́ pọ̀ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run gbẹ́kẹ̀lé nǹkan míì ìfọlọ́hún wàrà lọ́wọ́ tó máa fi nǹkan míì wàrà lọ́wọ́ ìmọ̀ gbósùbà fọlọ́hún ká tó máa gbósùbà fún nǹkan míì ọlọ́pọ̀ nínú ilé ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí àìsàn ni àìsàn ni táìsàn yìí bá ti wà nínú ọkàn ọmọnìyàn yóò bá ṣe rẹ̀ jẹ́ nínú àwọn àìsàn èyí tí ọmọ ń gbénu ọkàn ọmọnìyàn òun ni يقول لك كيف الحفت الحفت كيف يا ماشي كيف هي إيه. أيضا هنا فرجو أيضا إذا سأجدو كاسو سأجدو ترون ما جيزني رسول لين الحسد يأكل الأسنات كما تأكل النار الحطبة أجا كيف ọmọ oúnjẹ iṣẹ́ eré èèyàn tí ó máa jẹ́ hàwóhàwó gẹ́gẹ́ bí iná iṣẹ́ máa ń jẹ̀gì ìdáná. èyí fi ń yé wa wípé kéèta yìí àìsàn tó burú jáì ni nínú àìsàn tí máa bá ṣe ọmọ nìyẹn jẹ́. nínú àìsàn yìí gẹ́gẹ́ bá sùkò wá ṣe máa ní kádọ̀ òun ni ìbínú àìsàn ni ìbínú àìsàn ni ẹni tọ́lọ́ ń bá ní ọ wà nínú ẹ̀mí ẹ̀ ìdí ń bẹ lọ́dọ̀ rẹ ó tóbi o nítorí wípé ìbínú òun èé dáàmà polówó òun ọ̀lẹ́sẹ̀lẹ̀ ìbínú ò lè jẹ́ kí ọmọ bó o ṣe má ó ti bínú bóódì kí wọ́gbọ́n tó máa mà wípé ó sì fúyẹ́ ju tó ń ṣe yìí lọ ìbínú nínú àìsàn èyí tí máa ń kódà mú bá ọkọ ọmọnìyàn òun náà ni ó wà nínú àìsàn yìí òun lè gbéraga wà gbéraga. àìsàní ni eléyìí tó náà burú já tó burú já yìí nítorí pé ó ní àìsàn tọ́lọ́hún tí lórí odò sí jù ní gbéraga tọ́rẹ́ ni tó ní ẹ̀wù gbéraga lọ́lọ́hún ọba wa yìí èsì fẹ́ kéèyàn bá ń wọ ẹ̀wù yìí ara ìsàn tí máa bọ̀ kàn jẹ́ oníṣó ọ̀sán kéèyàn jẹ́ lérò burú ìlérò burú lẹ́mìí àìsàn ni ọlọ́mọ sáré ìsànú ẹ̀ lọ́kọ̀ọ̀kan wa tí a bá wá fẹ́ wo ẹ̀mí wa wò bóyá ìsàn yìí bóyá ó sì wà nínú ara wa tàbí kò sí mẹ́ àwọn tá a máa gbéyẹ̀wò tá a fi máa mà bóyá ìsàn yìí ó ń bẹ lára wa tàbí kò sí lára wa àwọn àmì ń bẹ tí èèyàn ó fi máa dá mà pé lótìtọ́ ọlọ́run ní. Ni kí n là kú àìsàn yìí nínú àmì ẹ̀ Akọkọ bẹ̀ gbogbo ń bá ní kiri àtẹ̀mí ríra wa àríra wa lẹ́ni tó sí wípé wà máa táwùbà ìmáa túbá lọ́sọ̀dọ̀ ní túbá tá à ń retí gbà tá à ní ńgbà kankan àpẹẹrẹ àlàáfíà ọkàn ni ọkàn tí lálàáfíà kò ka kò ní pàtàkì ìmọ̀ wá foríjì ọlọ́run ní gbogbo ìgbà nítorí lílà ọkàn èyí tọ́lọ̀ sí fásiwájú ẹ̀dá anábìwá Muhammad arákọọ́lẹ̀ tó sọ fún wa wípé ìgbà ọgọ́rùn-ún lójúmọ́ anábì máa ń túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹni tọ́lọ̀ subhanahu wa ta'ala tó bá kẹ́ tí ń bá lè máa túbà fọlọ́run ní gbogbo ìgbà lórí ẹ̀ṣẹ̀ àpẹẹrẹ wípé ọlọ́run ní kọ́kàn rẹ̀ ọmọ àlà ó níbi àìsàn ni. nínú àwọn nǹkan tá a máa ṣàgbéyẹ̀wò lára wa tá a fi máa mọ ipò tọ́kàn wá wà ìjọ kan wà yìí sọ́là kúrò níbi àìsàn àbá ìsànṣe ó ní gbogbo ìgbà tá a bá rí wípé ìgbà kankan yìí lọ nínú sẹ̀mí wa láyìí máa ṣèrántí ọlọ́run ó jẹ́ pé gbogbo ìgbà ìrántí ọlọ́run wọ́pọ̀ kìyàmẹ́ni وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقدنا عذاب النار عوتوا وكولا قول جاي سنية أولا الله سبحانه وتعالى ولر وفوا ويقول أن وتجد يذكرون الله قياما وقعودا أولا ما نتي lórí ìnàró wọn ìrántí ọlọ́run níjókòó wọn máa rántí ọlọ́run kódà wà ala junubihim bí wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ ìrántí ọlọ́run ò ní já yatafakkaruna fi khalqi samawati wal ard àwọn tí wọ́n máa ronú bọ́lọ́n subhanahu wa ta'ala ó sì tẹ̀dá sánmà àtìlẹ̀ wọ́n máa sọ bọ́lọ́n wọn bá wa ma khalaqta hadha batilan gbogbo tó ọ̀dá yìí ọ̀dá nítorí ìbàjẹ́ ni fún ọlọ́run mọ́sálá ìlàwà níbi ìmọ̀ràn ti ọlọ́run ní gbogbo ìgbà àpẹẹrẹ líla ẹ̀mí níbi àìsàn ni nínú àwọn kẹta fi gbé ẹ̀mí wa yẹ̀wò yóò níṣẹ́ ojúmọ́ tọ́gbà lójúṣe yàtọ̀ fún èyí tọ́lọ́ ń pè lọ́rùn àyà tí ń sin fún ọba rẹ̀ lójoojúmọ́ èyí tó jẹ́ pé tí nǹkan yìí bá bọ́ yóò bà nú jẹ́ bí ìgbà tọ́rùn àyà tọ́bọ̀ máa lọ́wọ́ ni àjí làárọ̀ á lòun tá a fi rántí ọlọ́run mùsùlùmí máa ní nígbà tí ilẹ̀ bá ń rọ̀ wá lọ á lòun tá a fi máa rántí ọlọ́run àbíkárù sọ̀bàhíyà wọ́n mẹ́sàáhìyà tààrọ̀ àti tìtọ̀rọ̀lẹ́ kò ní bọ́ mọ́ wa lọ́wọ́ gbogbo ẹni tí ọkàn rẹ̀ bá kọ sáwọn nǹkan wọ̀nyí àpẹẹrẹ àìsàn ọkàn ni láìsàn bá ti ń bẹ inú ọkàn èèyàn ìwọ̀nba ni ìrántí ọlọ́run rẹ̀ ọ̀mà ìwọ̀nba ni ó ní nǹkan tí yóò fi máa súnmọ́ bá rẹ̀ ní iṣẹ́ olóore ìwọ̀nba ni yóò ní ma tí ọba ti ní gbogbo oríkà ara rẹ̀ náà ò ní gbádùn torí tọ́ba ni ọlọ́run lóhùn ṣetán láti dojú ẹ̀ tí yóò fi máa ríran nígbà tọ́kàn bá ti lálàáfíà ọlọ́run di tiẹ̀ tí yóò fi máa gbọ́ràn nígbà tọ́kàn bá ti lálàáfíà yóò di ọwọ́ rẹ̀ tí yóò fi máa mú nǹkan nígbà tọ́kàn bá ti gbádùn ọlọ́run ló ń ṣetán tóun ó di ẹsẹ̀ rẹ̀ tí yóò fi máa rìn nígbà tọ́kàn rẹ̀ tó bá ti lálàáfíà tó bá sún mẹ́mi ọlọ́run lódiwọ̀n àtàpàkò ọlọ́run lémi ọlọ́run ó sọ ma lódiwọ̀n ìbọ́ nígbà tọ́kàn rẹ̀ tó bá tọ́mọnìyàn bá súnmọ́ ọlọ́run lẹ́ni tí rọra ń rìn kẹ́jẹ́kẹ́jẹ́ lọ bọ́lọ́run ọlọ́run lémi ọlọ́run ìmọ̀ rìn wá ba àrùwalẹ̀ lẹ́ni tí ń sáré tètè láti wá pàdé ẹrú mi tọkàn rẹ̀ là wò níbi àìsàn eléyìí sọ́dọ̀ náà yẹn fún wa ká máa yẹra wa wò pẹ̀lú àwọn aṣẹ́ èyí tá a fi máa súnmọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ní ojoojúmọ́ ẹni tá à ń sọ léyìí fún tí wọ́n máa máa ipò tó wà pẹ̀lú ẹ̀mí ẹ̀ sọlá làáfíà àbí ọ̀la làáfíà kò gbọ́dọ̀ jẹni tó jẹ́ pé tí ojúlówó òrùn gán bá bọ́ ma lọ́wọ́ kò ní túmọ̀ sí i débi tá a máa sọ̀rọ̀ èyí tí ṣe ohun tó sàlẹ́sà nínú àgbékalẹ̀ ohun wa Muhammad tó fi kọ́ wa ká máa wí láti fi súnmọ́ ọlọ́run ọba àwọn tí wọ́n ṣáájú tọ́lọ́ ní kọ́kàn wọn kọ́là pò níbi àrùn gbogbo ìgbà tó bá jẹ́ sí pé ìrún kábàbọ́ mọ́ wọn lọ́wọ́ fọkà ẹnàmà wọtara ahla nítorí máa jọ lẹ́mìí wọn ni bí ìgbà pé wọ́n kò fọ̀ kan nínú àwọn ará ilé wọn bí ìgbà tó ọmọ wọn kú bí ìgbà tí ìyàwó wọn kú tàbí dúkìá wọn ṣègbé dúkìá wọn sọnù bẹ́ẹ̀ ni wọ́n máa para fòrò tí wọn àbárí kan nínú ọ̀ràn ìyàwó kí ẹ wò pọ̀ tí mi àtẹ̀yẹ́wà lónìí àwọn fi ráre ni ẹlòmíín máa jàrún pọ̀ ni apẹ́rẹ́ ìsàn nínú ọ̀kan ni tọ́kàn ti rarùn ìjọsìn fọlọ́hún kò ní pàtàkì nínú ọgbà àyà bẹ́ẹ̀ ọlọ́run ẹni tọ́lọ́run bá ní kí ọkàn rẹ̀ kọ́ là kó nínú àrùn ohun tí ó fi máa dá mà yọ máa ní lẹ́tà fìlè ìbáàdà yọ máa rí adùn ẹ̀sìn gbogbo àti bá ń ṣe lọ́hùn inú rẹ̀ yọ máa dùn kódà kọ́ máa dà láàmú kódà kọ́ máa dà láàmú wọ́n sọ fún aṣíwájú wa Umar bin Khattab pé wàhálà rẹ̀ yọ pọ̀ ọ yóò sinmi fẹ́mi rẹ̀ díẹ̀ ọwọ́ adáwọ̀ lóòjọ́ náà nítorí pé rádùn iṣẹ́ ẹ̀sìn ìgbàgbọ́ tó ní orí lára ti ṣe ó ní rọ̀ hájú àbùtàwẹ̀ bẹ́ẹ̀ ṣe rí tí mò ń dààmú tẹ́ ẹ rí pé mò ń dẹ̀mí mi láàmú ìsinmi gangan ni mò ń wá fún ẹ̀mí yẹn kó lè jẹ́ pé yóò sinmi níwájú ọlọ́run lọ́jọ́ tí ò ní ṣiṣẹ́ mọ́ ju tí èèyàn bá gbélé ayé rẹ̀ yìí tó bá gbé ṣe ọlọ́mọ sàlẹ̀ ìsàánú ẹnì wa ó ṣe wá lẹ́rú tí ọkàn rẹ̀ tí ó là ní inú àìsàn wọ́n tó bá síwájú wa Umar léèrè náà ń jọ́ mi pé wàhálà rẹ̀ yìí pọ̀ ó ní ìgbádùn tá à ń rí nínú ẹ̀sìn òun lọ́ fà á ó ní gbò lọ́wọ́ àsinmi ó lóun ò ní sinmi ó ní kódà bí ẹsẹ̀ ọ̀tún òun bá wọnú àlìjẹ́nà títòsí ò tí ì wọ́ bóun bá láǹfààní kóun ó tún máa ṣiṣẹ́ lọ òun ó tún máa ṣiṣẹ́ lọ tóun ó fi bára àwọn nínú àlìjẹ́nà ọlọ́run báyìí ẹ̀mí tí ọ̀rọ̀ àrùn nìyẹn ọlọ́mọsálẹ̀ ìsánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ìgbà tí èèyàn bá ń rí adùn ẹ̀sìn látara ti ń ṣe tí ò jẹ́ kí dààmú kó jọ òun lójú kó tóbi lórí ẹ̀mí ẹ̀ tí ń dààmú ẹ̀mí ẹ̀ lórí adùn ẹ̀sìn tó ju arí adùn oúnjẹ arádùn omi lọ irúfẹ́ níbẹ̀ àpẹẹrẹ pọ́kàn rẹ̀ ọ̀là fóònù níbi àrùn ní ọlọ́run kò ṣe àánú wa. gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́ látara ohun tá a pè ní àpẹẹrẹ wípé ọ̀kan wò níbi àìsàn á máa rí látara wípé gbogbo ìgbà tí a bá ń ṣèbádà inú wa yóò máa dùn ní tàṣẹ sọ ṣáájú ó wà nínú òṣìṣẹ aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àwọn kan tí jà wá lójú tí le tí wọn bá pẹ̀rùn ẹlòmíì wọ́n máa fà bí ìgbéni lẹ́yìn ní kankan tá a lè ju níwèé wípé ó lè dùn àròjẹrẹ níwájú Ọlọ́run Rasulu Karim sallallahu yìí gan sinmi nítorí tó bá jókòó táwọn ìyàwó àtọmọ àwọn sọ̀hábà òun tí wọ́n sọ fún ànábì àbìláàlù ni pé ya Bilal arẹ́hìnà bí sọlá ti ya Bilal nílẹ̀ Bilal fún wa ń sinmi pẹ̀lú rùn lọ́pẹ̀rún ká lè lọ sinmi ọkà ẹ̀rùn kíkí ọkà tó sinmi ìwé ọmọ ìyá mi mùsùlùmí tó ń gbọ́ mi ǹjẹ́ ìrún jọ ìsinmi lójú rẹ bí lójú rẹ wàhálà ni ìdààmú ni wọ́n lákì kaná òní ọ̀jáde lẹ́nu rẹ àmọ́ lọlẹ̀ yìí gan wàhálà rẹ ti pọ̀ jù ọkàn rẹ lọ́rọ̀ àrùn ọkàn rẹ òun ló ń ṣàìsàn tọ́kẹ̀ èèyàn bá ti ń ṣàìsàn èèyàn ò ní rí adùn ìjọsìn fún ọlọ́run subhanahu wa ta'ala rasulu karim sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa oníwọ̀jú ìlẹ́tì qurrata aini fi sọ̀la tí wọ́n bá lójú mi wálẹ̀ láyé lórí nǹkan kan ohun tí mo máa ṣe tí máa mú ìwálẹ̀ ojú wálẹ̀ fún mi òun nígbà tí mo bá ń kírun ju'ilat qurrata ayni fi salat ọkàn tí ọ̀rọ̀ àrùn rí ọlọ́run mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó kàn rí ọ̀rọ̀ àrùn nínú tí ó rí lára rẹ̀ tí ó fi mọ̀ fọ́kàn wọ ọ̀rọ̀ àrùn an yakuna hammuhu billahi wa fi dhati llahi wa fi maqami llah ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ìkóláyẹ̀ ìkólọ́kẹ̀ ìdààmú dààbò ẹ̀ lójú ọ̀nà àtọ́lọ́ni yóò máa ṣe fọlọ́ọ̀ àwọn tó kàrà àwọn ọ̀rọ̀ àná nìyẹn kò lè inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika la wa bidhalika umirtu wa ana awwalul muslimin àwọn tó kàn wọn ọ̀rọ̀ àná nìyẹn tí wọ́n jákọ̀ọ́kọ́ olùgbàgbọ́ tó kàn wọ́n là kó bẹ̀ sà ohun táwọn máa lé ayé wọn ni pé gbogbo òró wọn àtìbú wọn ìnáró wọn ìjókòó wọn ìsọ̀rọ̀ wọn ìwòyàn wọn ìjẹun wọn ìrun wọn nílẹ̀ sọ́láàtì wọnúsùkì gbogbo sẹ́ ìjọsìn ọ̀dọ̀ọdún gbogbo tá a máa pa fún ọlọ́run wà máa yáyà gbogbo sẹ̀mí ayé wọn wọ́n máa máa ti àti ìpalẹ̀mọ́ fún ìkú láyé wọn wọ́n gbà pé gbogbo ẹ̀ ìlàhì rabbil alamin ọlọ́run nìkan òun ni wọ́n fi fún àwọn ni àwọn tọ́lọ́run ní káìsàn kókó nínú ọkàn wọn ọlọ́run mọ́tàlá ìlà ìmí àtẹ̀yìn. kúrò ihe àìsàn kí ara wa náà ó lè lálàáfíà nínú àwọn kan tó rí sẹ́nu a fi mọ̀ wípé àìsàn ò sí nínú ẹ̀mí wa a gbọ́dọ̀ já ahun lásìkò wa mùsùlùmí tí ọ̀la àrùn lọ́kàn yóò la ahun sásìkò ẹ̀ kò àsìkò ẹ̀ kò ní jẹ́ kásìkò òun kò ní jẹ́ kúrò níbi àìsàn ni yóò sì máa gbìyànjú gbogbo gbà láti máa ṣe àtúnṣe àwọn aṣẹ́ yóò máa ṣàtúnṣe àwọn aṣẹ́ àtúnṣe iṣẹ́ gan yóò jẹ́ lógún ju àkólé ya ṣiṣẹ́ lọ làkùrà àtúnṣe iṣẹ́ yóò jẹ́ lógún ju àkólé ya ṣiṣẹ́ lọ ẹ jẹ́ kí á dúró báyẹn lénìí lórí ètò yìí látò fi pàdé lórí ètò yìí kan náà ní ọ̀la pẹ̀lú ìyọ̀dọ̀ náà ọ̀pọ̀ tá ń bá lọ yìí náà ni a máa tẹ̀síwájú nínú ẹ̀. fún ìpàtàkì rẹ̀ àti sọ àwọn tá a fi mọ̀ bóyá ọ̀rọ̀ àìsàn bẹ nínú ọkàn wa tàbí kò sí bàbá tí wàá rí bóyá àrípa ìsàn wà ń bẹ padà tún wo àyè ibi tí a ti rí oògùn tá a sàṣì tí àìsàn yóò fi lọ ọlọmọsàlẹ ìsàlẹ wa ó ṣe wá ní ẹrú tí yọ là kó níbi àìsàn ọkàn Allahumma ati nufusana taqwaha wa zakkiha أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب